gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà ṣèyí mákindé gẹ́gẹ́ bó ṣe sọ. ó yẹ kó yé wa wípé ìgbà tí àwọn afọbajẹ àwọn ìgbìmọ̀ afọbajẹ tí wọ́n bá jọ jókòó jọ sọ̀rọ̀ jọ fi ẹnu òkú sọ̀ọ́dún jọ sọ̀rọ̀ papọ̀ fi ìmọ̀ lórí ẹni tí. Tí ipò olùbàdàn ọba olùbàdàn bá kàn tí wọ́n bá tọwọ́ bọ̀wé gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n wà nígbà àwọn uh, tí wọ́n wà nínú ìgbìmọ̀ afọbajẹ yẹn tí wọ́n bá mú orúkọ yẹn wá sọ́dọ̀ ọ̀run tí wọ́n gbéwé orúkọ yẹn ẹni tí ipò olùbàdàn sún kàn pé ní ọ̀rọ̀ tó kan òun pé ní ọ̀rọ̀ tó kan òun pé tó bá sì yẹ tó bá tọ́ tó bá yẹ fún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 ibo là ń lọ kí la mú wá lórí ètò fún tòní. afẹ́kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ eléyìí tá a tún mú wá lórí ọ̀rọ̀ ọba olúbàdàn tuntun nílẹ̀ ìbàdàn kí ni tó súyọ kí ni tá a gbọ́ kí la rí tá a tún mú wá fún yín gẹ́gẹ́ bí ohun tó súyọ lórí ọ̀rọ̀ yẹyìn olúbàdàn tilẹ̀ ìbàdàn mẹ́ta òun náà ni àfẹmúwa fún yín àkọ́kọ́ ọ̀rọ̀ tí ẹni tí í ṣe ọ̀tún balógun nílẹ̀ ìbàdàn ọba tajudeen ajíbọ́lá ọ̀rọ̀ tó sọ nípa ẹni tí ipò ìtẹ́ olùbàdàn ọba olùbàdàn tilẹ̀ ìbàdàn sún ọba owólabí ọlákùlẹ́yìn tí í ṣe balógun ilẹ̀ ìbàdàn kí ni ọba tajudeen ajíbọ́lá ọ̀tún balógun kí ló sọ nípa ọba ọlákùlẹ́yìn àkọ́kọ́ nìyẹn àmú wá fún yín àyànnàná rẹ̀ ẹ̀kejì kí ni ọ̀rọ̀ tí àgbáyé rasidi adéwọ̀lú ládọjà kí ni wọ́n sọ gẹ́gẹ́ bí èsì tàbí tá a lè pè ní àríwísí tiwọn èrò tiwọn lórí ọ̀rọ̀ tí ọ̀tún balógun ilẹ̀ ìbàdàn ọba tajudeen adébọ́lá tó sọ lórí ẹni tí nípa ẹni tí ipò olúbàdàn sún kàn ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà abíọ́dún olúwaṣèyí Mákindé ọ̀rọ̀ tó sọ lórí jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni àfẹ́gbéyẹ̀wò àfẹ́mú wá fún yín nítorí ìjọba àkókò àkọ́kọ́ lórí ọ̀rọ̀ ọ̀tún balógun ilẹ̀ Ìbàdàn ọba Tajudeen Ajíbọ́lá bàbá ní lọ́wọ́lọ́wọ́ báyìí o ipò ìlera ẹni tí ipò Olúbàdàn sún kàn ọba Owólabí Ọlákùlẹ́yìn tí í ṣe Ọ̀tún Balógun tí í ṣe Balógun lẹ̀bàdàn ẹ má bínú wípé ara bàbá ò ara bàbá ò àlàáfíà bàbá ò tó láti bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé ohun tó dáa jù òun ni ká fún bàbá láàyè láti gbádùn láti lálàáfíà kó tó di wípé ètò á bẹ̀rẹ̀ láti bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láti fọba jẹ gbà tí bàbá sọ̀rọ̀ yẹn ìyẹn ọba tajudeen ajíbọ́lá ti ṣe ọ̀tún balógunlẹ̀ ìbàdàn tẹ́ẹ̀bà sì gbàgbé a ti sọ fún yín lórí ìkànnì yìí kan náà wípé ọ̀tún balógun yìí ti ṣe ọba ají tajudeen ajíbọ́lá òun ni yóò nawọ́ sókè tí yóò dábàá orúkọ balógun ilẹ̀ ìbàdàn tí ọpọ́n olúbàdàn sún kàn ìyẹn ọba Owólabí Ọlákùlẹ́yìn nínú ìpàdé ìgbìmọ̀ àwọn afọbajẹ tí ẹni tí í ṣe balógun tí í ṣe ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó bá pè ìyẹn báyẹn lẹ́yìn tọ́rọ̀ yẹn jáde tí ọba Tajudeen Ajíbọ́lá tó sọ̀rọ̀ yẹn jáde wípé ọba Awólabí Ọlákùlẹ́yìn ò lálàáfíà wọn ò lera wọn ò tó láti bọ́ sórí ìtẹ́ olóyè àgbà Rasidi Adéwọ̀lú Ládọjà ti ṣe ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn náà mà ti sọ̀rọ̀ kí wàá ní bàbá sọ ohun tí àgbà oyè Rasidi Adéwọ̀lú Ládọjà ohun tí wọ́n sọ ni wípé lótìtọ́ àti lódodo oníkálukú ló lẹ́tọ̀ọ́ sí èrò tiẹ̀ òǹkàlùkù ló ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ láti sọ ohun tó bá wò ó láti wòye lórí ọ̀rọ̀ kan tó bá ń ṣẹlẹ̀. àgbáòye adéwọ̀lú rasidi ládọjà wọ́n ní ṣùgbọ́n o ọba tajudeen ajíbọ́lá tí í ṣe ọ̀tún balógun lẹ̀bàdàn kì í ṣe dókítà tó lè sọ ipò ìlera ọba Owólabí Ọlákùlẹ́yìn tí í ṣe balógun ilẹ̀ Ìbàdàn tí ọpọ́n Olúbàdàn sún kàn tí ọba Tajudeen Ajíbọ́lá tí í ṣe ọ̀tún balógun bákan tiẹ̀ wá jẹ́ dókítà ṣé wọ́n ti ṣe àyẹ̀wò fún ọba Owólabí Ọlákùlẹ́yìn láti mọ ipò ìlera wọn ni àbí àwọn jẹ́ bí ọmọ àbí ẹbí ọba owólabí ọlákùlẹ́yìn àgbáòye adéwọ̀lú rasidi ládọjà ní kò sọ̀rọ̀ níbi ìyẹn pé ohun tí ó wu ọba tajudeen ajíbọ́lá ní títí ẹ̀ òun ni ó sọ yẹn ní ọjọ́ ìtúnu àwẹ̀ tá a ṣe kọjá yìí ọjọ́ Wednesday ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí lásìkò tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kó àwọn mùsùlùmí lẹ́yìn láti lọ kí gómìnà Ṣèyí Mákindé nílé kú ọdún ó ní gómìnà wa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn léyìí tọ́jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí èmi o tí màá gbọ́rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ engineer Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ohun tí gómìnà wa sọ ò ní wípé kò sí wàhálà rárá o nípa jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kò sí wàhálà nípa ètò jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kò fa wàhálà kò fa wuyewuye rárá ó kàn jẹ́ pé àwọn ènìyàn kan ò ní wọ́n fẹ́ gọ sí ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láti máa dá wàhálà sílẹ̀ níbi tí ò ti sí wàhálà láti máa dá rògbòdìyàn sílẹ̀ níbi tí ò sì sí rògbòdìyàn láti máa dọ́tẹ̀ sílẹ̀ níbi tí o sì sọ́tẹ̀ láti máa wá ọ̀nà láti máa dà nǹkan rú wípé ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kò dàrú rárá pé kò dàrú pé kò sí yàn ń bẹ̀ kò sí wàhálà ń bẹ̀ o gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bó ṣe sọ ó wá kó yé wa wípé ìgbà tí àwọn afọbajẹ àwọn ìgbìmọ̀ afọbajẹ tí wọ́n bá jọ jókòó jọ sọ̀rọ̀ jọ fi ẹnu òkú sọ̀ọ́dún jọ sọ̀rọ̀ papọ̀ fi ìmọ̀ ṣọ̀kan lórí ẹni tí ipò olùbàdàn ọba olùbàdàn bá kàn tí wọ́n bá tọwọ́ bọ̀wé gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n wà nígbà àwọn uh, tí wọ́n wà nínú ìgbìmọ̀ afọbajẹ yẹn tí wọ́n bá mú orúkọ yẹn wá sọ́dọ̀ ọ̀hún tí wọ́n gbéwèé orúkọ yẹn ẹni tí ipò olùbàdàn sún kàn pé ni ọ̀rọ̀ tó kan òun pé ni ọ̀rọ̀ tó kan òun pé tó bá sì yẹ tó bá tọ́ tó bá yẹ fún ìlú Ìbàdàn pé ni òun ó gbéyẹ̀wò lòun ó wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí gómìnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ tí ọ̀tún balógun ilẹ̀ ìbàdàn ọba tajudeen ajíbọ́lá ohun tí wọ́n sọ tí wọ́n bá wọn oníròyìn sọ á jẹ́ ká mú wá fún yín á sì tún mú ọ̀rọ̀ tí àgbáyé làsídìí adéwọ̀lú ládọjà ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ tí ọ̀tún balógun lẹ́bàdàn sọ a sì tún mú ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ táwọn náà sọ àmú náà wá fún yín. a mọ̀ pé oyè ìbàdàn òrujú oyè ìbàdàn òrujú ṣùgbọ́n àwọn kan kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ó ká kọ́kọ́ mọ bó ṣe bẹ̀rẹ̀ nígbà kábíyèsí àná kọ́nà bá wa tẹ́ wọn sáfẹ́rẹ́ rẹ̀ ọba lẹ́kàn balógun his imperial majesty ó wà nílùú òyìnbó olóyè àgbà Rasheed Ládọjà ó pè mí pé bó ṣe rí o kò tí ì bọ́sẹ̀ kan o ìgbà ni màá dé ká lè ṣe pàdé à mo ní àtó weekend ó dẹ̀ ń ṣe kó fi pàdé sí Monday mo ní gbẹ̀pẹ̀ kẹ́ni máa dé ẹ on Tuesday nǹkan fine the main in the meantime mi ìbéèrè the agenda for the meeting you just seek audience pé catch a meeting so gbèmí dẹ̀ dé on Monday àwọn lọ́balọ́ba náà pè mí pé ìpàdé wà níjọ́ yẹn olóyè Rasheed Adija tó wá pè mí padà pé ah, ọba Ajíbọ́lá mo gbọ́ pé àwọn èèyàn ń pe meeting pápínà ṣẹlẹ̀ sí mítìn tí òun pè á mo ní méjèèjì lèmi ó attend máa attend ti àwọn lọ́balọ́ba tó jẹ́ àwọn èèyàn mi ń sì attend ti ti wọ́n chief olóyè high chief Rasheed Ladoja gẹ́gẹ́ bí the most senior chief I will attend I broke even so and that is it unfortunately nígbà tá a dé mítìn lọ́balọ́ba event change pé ẹnìkan kan ò ní lọ torí ọba kò lè bájọ́ ìjókòó àti pófin ti change cap twenty eight yẹn ó ti make wa gẹ́gẹ́ bí kingmakers so ó dẹ̀ wá pè mí pé eh, kó tiẹ̀ pè mí ni ó pè mí pé ibi tó ń gbọ́ yẹn mo ní ó wá ní pé mo ti decide mo lè mi kọ́ mo decide o mo ní it joint decision pé meeting tó pè it was too hasty and premature pé kí ló ń kán wa lójú olóyè àgbà kí ló ń kán wa lójú ọba tó kú pẹ́sẹ̀ ọba Lékan Balógun ó kú kò tíì pé eight days kí là ń kánjú fún òkú ò tíì wọlẹ̀ ṣé ó ṣẹ̀ wá ni ọba Lékan Balógun ò ṣẹ̀ wá náà ká sọ pé ọlọ́run bá mú ẹ tètè bá mú ẹ yáìfọ́ bá mí o so I don't think it's, it's I think it's very instant premature bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn so kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí awuyewuye yàrá pé ọ̀rọ̀ Ìbàdàn awuyewuye a kì í fa awuyewuye kù nìbàdàn awuyewuye awuyewuye ṣe bẹ̀rẹ̀ ni pé wọ́n ti yọ Ládọjà wọ́n gbé ẹdìbò orí nǹkan kan kò sẹ́ni tó yẹ nǹkan kan tá à ń sọ pé láàrin wa lọ́ba lọ́ba a ní process a dẹ̀ ti jọba under the law àwa ká jọba fúnra wọn fi wá jọba ni gómìnà àtọba àná ló fi wá jọba so àwọn àgbààgbà ń wọ́n ń wá president general ti ṣe àyè ó dẹ̀ wà bíjọ́ yẹn àwọn oníwèé rò pé wọ́n ní mọ́ grant interview I say I àwọn grant interview so kí bàdàn tó rò là ń so ń bọ̀ wá pè pé àfẹ́ kí bàdàn bíríkì fọ̀ wọ́n parí ìjà mọ́ ní àbá aládọ́jà àjà ìjà wo ló wà láàrin wa àwa ọba ló bá àbá kò síjà láàrin wa bíi ti wò ó mọ ọba tá a jẹ gómìnà ló fi wá jẹ Olúbàdàn ló rẹ ló rẹkọmẹ́ndì wa ló ti fi wá jẹ so tíjà bá wà àtọ̀ ẹjọ́ olópẹjọ́ ń kọ̀ fún seven prayers pé Olúbàdàn lágbára àti ìrántí kọ́nà ti wà pẹ̀lú ká fi jẹ́ pé gọ́vùnà fúnra rẹ̀ ọ̀gbọ́dọ̀ kò lágbára àti fi wá jẹ́ pé tó bá rẹ̀ fi wá jẹ́ kó kíkọ́ tó declare null and void káàbọ̀ àwọn lọ ilé wa àti gbogbo wa ká máa lọ pé òun ọ̀gbà lọ́ba pé òun nìkan lọ́ba tọ́ sí ọba lọ́dẹ Olúbàdàn nìkan ló ń dẹ̀ fẹ́ jẹ díàfọ́ tábà débẹ̀ àwọn náà dé mi kan pé tó bá yẹ pé yẹn ló dúró fún àti ẹ̀ ní mú ọ torí o ò lè sáàsì whatever position you are it has to be unanimous mo rò pé yẹn ló mú tó fi ń lé sáré lé àwọn àgbà olùkàkiri àti Olúbàdàn àti àwọn ṣíṣe ẹ so wọn dẹ ni wọn fẹ́ break wọn fẹ́ parí ìjà wọn ní kò síjà láàrin wa wọn làwọn fẹ́ kí ọ̀rọ̀ ẹjọ́ kó wà court ó withdraw wọn bá fẹ́ withdraw court ó withdraw ẹjọ́ court bẹ́ẹ̀ tó bá fẹ́ withdraw ẹjọ́ awakọ lájòkúta àmọ sọ ó mọ àwọn ò tí ì file defence the court has sat trials ó sì ń amend the claim ẹ̀ claim ẹ̀ lọ́wọ́ ni so we cannot go and sit down káwọn settle pẹ̀lú ẹ̀ tábà tẹ̀ fẹ́ parí ìjà tó yọ gọ́vùnà lẹ̀ ni àbí lọ́ọ̀yà ọba àná tó gbẹ́sẹ̀ tó yọ ọ́ lẹ̀ ni so kò yọ ọ́ lẹ̀ we cannot do things like that ẹ jẹ́ ká follow two process wọ́n ní à òfin sọ wípé wọ́n gbọ́dọ̀ yan ọba thirty days mo ń tà bá yan ọba thirty days ṣáyé parẹ́ ni sómi ìpínlẹ̀ àbá yan ọba lùdí tààtì rẹ̀ tá yàn ẹni tá àti ìrí tá àti ìyàn tí òun ti bá a sọ̀rọ̀ kò tí ìbára àlù sọ̀rọ̀ kò tí ì sọ pé òun rèé o òun dé èmi ni pákéjì ẹ̀ lieutenant ẹ̀ ọ̀tún bẹ̀ kò tí pẹ̀lú ọ̀tún mi mo ti dé o sọ fáwọn èèyàn rẹ o nígbà wo lẹ́rìí mi o so tá àbá tí rẹ̀ ń táyàn ṣé ayé ọ̀parẹ́ òfin wo ló sọ pé a lè jọba ọmọ láéláé ìbàdàn of course iṣẹ́ ń lọ iṣẹ́ olúbàdàn ń lọ olúbàdàn council ń ṣe gbogbo alajẹ́ alága local government kọ̀ọ̀kan problem tó wà ń lu àṣẹ sọ́ọ̀fẹ̀ into government wa so olúbàdàn sì ń function so tábà dẹ̀ nìkan ọ̀kà kà á gbà sí láàrin àwa dẹ̀ sọ so what is the need for ọ̀rẹ́ Why are you talking at bí ó ṣe jẹ́ nu wọn máa wọ́n dẹ̀ wá ń pé eh, wọ́n wà pé mítìn wọ́n pé mítìn kọ́ wọ́n àti fọwọ́ sí èmi ò mọ̀ ń pẹ́ o mítìn tí wọ́n pè ní bàbá àbọ̀dé àmọ́ náà mo sọ mẹ́rin mi fún wọn pé èmi ò lè sit on illegality I cannot I cannot be a fool to a party to a fool so I'm not going to sit like that tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fún bàbá bàbá tẹ́ ẹ ní bàbá àmọ́ bàbá ló kàn òun sì ló díù fún ẹ fún láyè kó àyè káyè kàlàfíà tó ọba tó máa jẹ òun ló máa jẹ chairman Ọ̀yọ́ council of obas yóò máa bá àwọn ọba ẹgbẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ òdepà tó máa ṣe ẹjọ́ tiẹ̀ sọ̀rọ̀ kára ẹ̀ lé díẹ̀ nílẹ̀ kan lójú fún ìdí abájọ nìyẹn o kò sí wàhálà kò síjà láàrin wa àwọn kan sọ pé ó ti yá jù kí ni wọ́n kánjú fún kí ni wọ́n fẹ́ gbà ń díẹ̀ why don't you give him time to be able to speak for himself bí ẹ lọ kí n sìn lẹ́yìn ẹ lọ ẹ lọ interview wọn ẹ lọ fúnra ẹ bẹ yá bá yín nígbà ilé kan balógun ó ṣàwá mọ̀ pò ó juwọ́ sí gbogbo wa ó ní wọ́n lóun fọ́ lójú ṣóun fọ́ lójú wọ́n létí òun di ṣóun di létí ṣòmí ni ó ṣé mi lálàáfíà. bàbá rò pé wọ́n ti gbé bàbá owó labí ọlákù lẹ́yìn náà bóde nínú fídíò tó jáde lọ́sẹ̀ tó kọjá yìí tí wọ́n sì ṣàfihàn wọn níbi tán ti jókòó tí wọ́n ti ń gbàlejò àwọn ara àwọn lọ́balọ́ba. ara wọn bẹ̀rẹ̀ ni bàbá ò tí ì lókun tó yẹn kò tí ì dáyàn mọ́ bàbá ò dẹ́nìkan kan mọ́ ẹ wo fídíò ẹ bá wo fí fọ́nrán ta ló sọ̀rọ̀ sí àwọn tó jòkó náà wọn sọ nǹkan kan wọn kàn jókòó wọn lọ kí bàbá ni that is a eh, visit wọn wọn represent àwọn àpé olórí wa ni wọn lọ kí ni náà wọn dẹ̀ sọ fún mi kí wọn tó lọ ṣùgbọ́n mo lè mi ò tí bàbá ò tí pè mí so nothing we are, I wish for the best for Ibadan ẹ jẹ́ ká ṣe nǹkan létò létò so n táwa sọ nìyẹn tí wọ́n mi ń sìn. yes. Eh, a gbọ́ wípé wọ́n ní láti ìjọ Jímọ̀ tó lọ tí àwọn ọba mẹ́rin tí wọ́n lọ sójú wọ́n lọ sójú Olúbàdàn nkanṣu lọ́dọ̀ bàbá wa Olúbàdàn estimate bàbá ọba wúlàbí alákùlẹ̀ wọ́n láti jọ Friday pé kò sẹ́ni tó kù sí fi ojú kàn wọ́n pé àǹdẹ́ níjọ́ sátọ̀dé wọ́n tún ti gbé wa lọ padà sí ilé ìwòsàn. bẹ́ẹ̀ ni òótọ́ ni kò yẹ tó fojú kàn wọ́n gbogbo àwọn tó lọ bẹ̀ àti lọ́ọ̀yà àti gbogbo wọn lọ bẹ̀ wọ́n làwọn ò rí bàbá wọ́n tó kí lẹ́sẹ̀ wá máa fẹ́ ṣe nomination ọ̀rọ̀ nomination kò ló kan ìkò tí kan yẹ fún àbáyé láyè kó gbádùn ara kálàáfíà tó. àwọn wo ni wọ́n wà lẹ́yìn pé wọ́n ṣàfẹ́ ti bàbá láti sáré ṣàjọba ṣàjọba láì fẹ́ fún wọn láàyè kí wọ́n tọ́jú ara wọn àbí n tó fi sọ ni pé tí wọn bá fi lè jọba lẹ́yìn iye ọjọ́ báyìí báyìí báyìí o àjẹ́ pé wàhálà ti wà tó ra gbọ́n lòròyìn pé wọ́n ní tí ọjọ́ mọ́kànlélógún ọjọ́ ọ̀dàrú tó bá fi lè pé tí wọn sì gbégbésẹ̀ lórí pé ta lọ́kàn tí ó jọba pé kò ṣẹlẹ̀ rí nìbàdàn. kò sí òfin tó sọ bẹ́ẹ̀ because wọ́n sọ pé àwọn kan ní twenty one days àwọn kan ní thirty days hmm. ṣùgbọ́n tí àbárọ̀bà yàn táàtì rẹ̀ ń tá yàn tí ò tí ì ṣe ṣáyé ọ̀parẹ́ kí ló fún wí pé what is the consequences what is the proviso Mm. There's no professor anywhere pé tẹ́ ẹ̀ bá yọba twenty one days o ẹ̀ lè yọba mọ́bànà láéláé o hmm. tẹ́ ẹ̀ bá yọba twenty one days o ẹ̀ ẹ̀ ẹ̀ ní ìdíje kankan o àbẹ̀ yọ parẹ́ o kò sí tó sọ gọ́fúnà ni ó ní ṣe ó ní custodian of law ó ní chief executive of the state ní tó bá jẹ mọ́ òfin báwọn ni ó sọ nítú àwọn ìgbìmọ̀ rẹ̀ kò sí tó tó jẹ bẹ́ẹ̀ nínú wọn ń kájú fún aṣọ fún mi sọ fún bíbá ẹ̀ wọn wá bá mi ó ní kò sí tó jọ why are you rushing this man ọ̀gá ojú ò tí ì gbádùn sí báwo wọ́n ṣe fẹ́ ṣe ó ní gbogbo e, ètò tí wọ́n ń ṣe wọ́n ṣètò ìpẹ̀bí nìkan kan níbo wọ́n ti fẹ́ ṣe bàbá bàbá tó dé ọjọ́ kan náà gbogbo ò tí ì rí ẹ̀rọ àlú ò tí ì rí nígbà ilé kabalógun ẹ̀rí abẹ́ẹ̀rí gbóyún lẹ́rí náà ní màpó àìmọye ìgbà tá a jọ jókòó tá jọ sọ̀rọ̀ kì í ṣe pé jọ kàn á sọ̀rọ̀ lẹ́yìn kan nìkan dé ẹ wá ìjọba ẹ máa ṣe it's not right it's not right. kábíyèsí yes. nígbà tẹ ọgbà wa sọ̀rọ̀ ẹ ní mítì kan ṣe nílé bàbá wa bàbá bọ̀dé àmọ̀lánà pé ẹ ní ẹ fọwọ́ sí. mi ò lọ rárá mi ò lọ mi ò lọ adibade ò lọ àwọn míì náà ò lọ adibade lọ àwọn náà mà bó ṣe yé wọn mọ nìyẹn. wọ́n ní nínú àwọn mímọ̀ pé èèyàn méjì eré àyẹ̀wò ìpínlẹ̀ wa lẹ́yìn àti kábíyèsí hamidu ọba hamidu Ajibade. Ajibade. Because we believe the the ẹjọ́ wọ́n fún Babalaye kó gbádùn ẹni tá àtẹ̀wé fún lójúlójú ló ń wo ni. So meeting tó ń ṣe lánàá yẹn. Àwọn ò lọ, we are not part of that meeting and I'm not going to be any meeting. Mi ní lọ meeting kankan ọ̀tí tí gómìnà bá sọ̀rọ̀ sí. Gómìnà lágbára àti yan physician medical practitioner pẹ̀lú wọn lọ wo bàbá àyè tó wà. Hmm. Kó tó máa ṣe nǹkan kan, ṣé ẹ wá yan ọba lókun? àbí àwa ń ṣe meeting ló kù à ń parí ìjà ló the governor's power the governor has his automatic power. I mean, there was a there was a video that went viral where the Siri Balogun himself addressed the journalist in Baba's house. And he said that he has seen Baba, Baba is ill and acid. So if one says he's not well, and the other one says he's well, so you can say that everybody is giving an opinion. None of them is a doctor neither. <laughs> so, so I believe that uh, there's no anxiety. You see, the man is not uh, 50 years old. He's not 60 years old. The man is 80 something years old. So you cannot expect him to run as fast as a 30 year old neither. So I don't think that, uh, with due respect, uh, the Oton Balogun's uh, opinion should be taken very seriously because he's not a doctor. Can you say he's not fit? So I think that uh, when we meet, we be able to resolve it. There's no, there's not, I mean, as far as I'm concerned, I don't even see it as a, a statement. It's, it's, it's giving an opinion. You can have your own opinion.